Gracias. kí ló lè máa ṣe mọ́tò yìí tó fi ń gàn dí o god sector two. mọ́tò lè ṣe mọ́tò tó fi ń gàn dí. information on how to handle the protect combat. Doctor. Uh-uh. Bless you, sir. Oh. Bless you. Tí mi buy she mistake, ó dà pé mo dá ojú yín mọ̀. Bẹ́ẹ̀ni, Cecilia. Tẹ wá sí hospital ni. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. <laughs> Ah, kí ló ṣe mọ́tò yín nínú òrùn burúkú yìí? Ah, àbíkú mà ní tó fẹ́ sọ ológun mi dèké but mo ti ń try láti fẹ́ try láti wo nǹkan tó ń ṣe gangan náà mo ṣe gbé catalog jáde láti wo problem ẹ̀ gangan kí n lè kí n rectify ẹ̀ pọ̀ kó wá jẹ́ kó jẹ́ ẹ̀yin lẹ máa wá dúró sínú òrùn burúkú yìí láti máa ṣe mọ́tò kí ló dé tí mẹkáníìkì yóò bá yín wò. mechanic mechanical engineering gangan ni mo ṣe kó tó di pé mo cross sí medical line oh, ok so kò sí nǹkan tó lè ṣe mọ́tò tí mi ò ní ṣe the problem tí mo ní gangan ni pé mo ti wà ní page one forty nine nígbà pé mo ti ṣí tipẹ́ ó possible kó jẹ́ pé two oh four ó ní problem tó ń ṣe gangan wà bọ́ tí mi ò bá rí bẹ̀ máa padà sí ninety six ninety six yẹn náà ti máa explain nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nínú ẹ̀ ní two oh four ìyẹn page two oh four eh, area yẹn ni mo wá sí òun ni mo fi mú. doctor doctor ẹ bá jẹ́ kémi ìbá yín pé mechanic ni tó bá jẹ́ pé ẹ ní mechanic tó ti ń bá yín ṣe tẹ́lẹ̀ kó wá bá yín wò iṣẹ́ tóun máa ń ṣe everyday ni so kò ní need kó ṣẹ̀ṣẹ̀ máa ṣí manual fún báyìí. ọ oh, ṣẹ́rí ah, <laughs> madam kò yé yín ṣẹ́rí àwọn roadside mechanic yẹn wọn ò lè tọwọ́ bọ mọ́tò mi tó ti yé yín sìn amẹ́ríkà ni mo ti gbé wá láti ìgbà yẹn lọ́hùn náà ni mo dẹ̀ ti ń ṣe bí mo ṣe ń ṣe yìí hmm. kò yẹ yẹn sìn wọ́n máa tọ́. èmi ò lo roadside mechanic and ṣe mọ iṣẹ́ tó ń ṣe from time to time ni every day ló ń ṣiṣẹ́ Amẹ́ríkà ló ti train kó tó wá settle sí Nigeria. serious oh very serious. lamẹ́ríkà right. yes òun ló ti máa ń ṣe mọ́tò mi. abigail please get my phone ẹ jẹ́ kí n pè fún yín kó wá ṣe ilé ìtọ́dọ̀ tèmi ò jìnnà síbí hmm. ẹ jẹ́ kí n gbé yín lọ́lé kẹ́ lọ relax tóun bá dẹ̀ ti ṣe mọ́tò tán á gbé wá bá wa Eh, you say madam mo appreciate ẹ gan tó ti yẹn sìn nǹkan tẹ̀mí ò bá kàn sọ ni pé ẹ jẹ́ kí òun bá èmi níbí since tó jẹ́ pé amẹ́ríkà ló ń gọ́gọ́ fúnra rẹ̀ ti train yẹn no problem àjọ fi yéra wa nǹkan tí ò bá yóò ní page twenty eight má lè fi yóò ní page fifty two. ẹ má wọrí doctor ẹ jẹ́ kémi pé you know àwa bá buying. ṣe ẹ trust me, lẹ́ try láti sọ yẹn o. ó oh, mo trust yín. Eh, tẹ bá trust me. then ẹ wọnú mọ́tò kẹjẹ a máa lọ àwa gbèǹbi ah. ẹ má wọrí. àzàntà ló máa dúró ti mọ́tò. kò lè tó yẹ ṣe bí mọ́tò yìí ni. ẹ mọ́tò yìí ni ẹ mọ́tò ẹ wá dúró mọ́tò yìí ẹ wá dúró ẹ a lè déédéé fi sẹ́gbẹ̀ẹ́ títì bóyá kẹ́yìn máa mé kọ́ yẹn kí o fi dé. kò sí problem. ok nice máa mé kọ́ yẹn ó máa bá yín bí. ok ok bọ ẹ lọ ẹ relax nínú mọ́tò. ok ok máa try láti ṣe yẹn. ẹ gbé catalog yẹn kúrò ní ẹgbẹ́ catalog. ṣẹ̀rí ti rédíò ẹ̀ lélẹ́yìí. mo mọ̀. àsìn tó bá yẹ pé rédíò ẹ̀ ló ní problem yẹn easy gan ká ní pé rédíò ló stop. Hmm. mo ti mọ ibi tí mo lè lọ́ńbẹ̀ straight. Hmm. ẹ má wàá jẹ́ ká ṣe lé ẹ mú wọn ṣe é jókòó. please ẹ relax wọn tó ṣe mọ́tò yìí tán ẹ pẹ̀lẹ́ ẹ máa bọ̀ báyìí. ẹ pẹ̀lẹ́. olúwa. broda. ṣe ìgbìgbè yín rèé. ah ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ irú àwọn èèyàn bíi tí tó ń bá wa dá sí tọ́lọ́run ó lágbára o ah ilé yìí nice gan seriously ẹ wọlé. mo ń gbé bóyá ká jókòó kí mẹkáníìkì yẹn lè tètè ṣe kí akọ̀wé tí mo tún lọ ah, kò ní ìdí pé mo tún wọlé mọ́. ẹ wọlé kẹ́ lè wá nǹkan mu. mímu. Ah, ah, ẹ láti mú nǹkan tútù pẹ̀lú ní òòrùn tá a ti bá yín yẹn. Hmm? ẹ pẹ̀lẹ́. welcome. ó yá ẹ wọlé. Mary, full of grace, the Lord is with you. Blessed are you among women, and blessed is the fruit of your womb. Hail Mary, Mother of God, pray for us sinners now and at our hour of death. Amen. Amen. Ẹ wọlé kẹjọ́kọ̀. Mo ṣọ̀pẹ́ ẹ̀ bínú sí ẹ̀sìn wa. A tọ́ bínú kẹ̀. Ọlọ́run kan náà ni gbogbo wa jọ ń pè. Hail Mary. Ìjókòó bless you sir ẹ pẹ̀lẹ́ sir um, sister Elizabeth yes, sister um, Abigail ẹ bá mi lọ organize uh, bathroom fún mi kí brother shower kán lè freshen up kán jẹun kí mọ́tò wọn tó dé. ṣá. ṣáwà sá. ṣáwà wọ́ bẹ́ẹ̀ ni sá. no no no no no mi ṣáwá. ẹ má ṣáwá. no no ẹ wo ẹ wo ìránṣẹ́ ọlọ́run kò sáyè ṣáwà kankan fún mi ṣó ti yé yín gbogbo nǹkan tẹ́ lè ṣe fún mi sì mo appreciate gbogbo eléyìí tẹ́ ti ṣe mẹkáníìkì yẹn kó tètè parí ẹ in fact mo ti ń pẹ́ ju bí fún appointment tí mo ní i have to go now please. ẹ má worry brother ẹ má ṣáwà so that ẹ lè freshen up ẹ wá nǹkan kan jẹ kan tó gbé mọ́tò yìí dé ẹ máa ṣàwà. God bless you <laughs> bless you sir. mi ò rí lè gẹ́ẹ̀tì ara mi láti ìgbà tí mo ti pàdé yín bẹ́ẹ̀ ṣe sọ wípé brother ẹ máa ṣàwà ṣe ló dàbí pé sọ pé brother ẹ máa rọrùn wọ̀. <laughs> bless you sir God bless you. in fact tó bá jẹ́ ṣàwà náà ni ẹ fi ibi tí mo ti lè ṣàwà hàn mí. ó yá oh. ẹ mú wọn lọ pẹ̀lẹ́. Oh Mary. Bless you. Bless you. Bless you, sir. Bless you. Bless you, sir. Bless you, sir. sir. no problem. Nice one. Oh, uh, please, aṣọ tí mi wọ̀de gangan ni mo ní ìdí mo fẹ́ fi change. Rárá sà, aṣọ tẹ máa change sí, kó wà níbi tẹ ti change ẹ̀. Mm-hmm bẹ́ẹ̀ náà ni. nínú bílíọ̀nù náà náà náà mo prefer tí mo wọ̀dé yẹn ìyẹn wà right gan ẹ jẹ́ kí n wọ padà. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìyẹn ti dọ̀tí mo ti lọ fọ. <sighs> oh my god ah, ẹ bá ti sọ fún mi kó tó di pé ẹ fọ àǹtí bá rí pé ó dọ̀tí yìí kò sí nǹkan tó stop mi fún ara mi láti láti fọ kẹ́ẹ̀tù tí aṣọ mi bomi lọ́wọ́. Mm, no no no sir ẹ má wọlé ẹ má find the leg very very suitable. exactly and and besides àwọn tó ń bá yé dry cleaning ẹ máa láìkẹ́ tẹ bá rí ti gbọ́. all right màmá nìjẹ. okay bless you sir. You're welcome. <laughs> kúṣẹ́ pẹ̀lẹ́ my dear bless you bless you bless you sir you're welcome bless you brother bless you ẹ jókòó ẹ jókòó. ó yá serve eh. bless you you're welcome bless you. mú plate kan wá kó fi serve fruit wọn sí. thank you. Ah, you're welcome. You're looking so handsome. Oh, thank you, madam. Èmi fúnra mi ti wúra mi nínú standing a room tí mo ti dress. Oh, really? Yeah. <laughs> Mo rí pé aṣọ yẹn bá mi Oh. rẹ́gí. Mm-hmm. Ṣé mechanic tó pé yín? ó ti wà lójú ọ̀nà tẹ́ bá máa fi jẹun tán sí ọmọ àdébí. Ah, ó ṣe wà lójú ọ̀nà látẹ̀kùn. ó ní iṣẹ́ tó wà lára mọ́tò yẹn pọ̀ gan ni òun láti ṣẹ̀ṣẹ̀ lọ ra alternator ó ra exhaust tuntun ó ra oríṣiríṣi àwọn nǹkan tó change lára mọ́tò yẹn. èmi hmm. hmm. fúnra mi ti ń kà nínú manual gbogbo àwọn nǹkan yẹn ìṣètìn tí fúra mi gan lè gbé ọ̀kadà kí n lọ wá ìmọ̀ pa àwọn boys mechanic yẹn máa ń lézì gan. ẹ ní láti máa ṣe irú àwọn wàhálà yẹn ẹ ṣe jẹ́kẹ́ máa rán àwọn èèyàn kó máa bá yín ṣe àwọn nǹkan bẹ́ẹ̀. thank you. that is the only way tẹ́yìn náà fi lè so seed sínú láìfọ. Hmm. àwọn ọ̀rẹ́ máa ń wọ̀ mí rárá máa ń wọ̀ mí lórí ẹ jẹ́ tán kẹwàá kí jẹ oúnjẹ ṣé ráìsì lẹ fẹ́ ni àbámàlà àbẹ́bà àbí èrò mi. sàmàlà yẹn jẹ́ dúdú. dúdú ni funfun náà wà lẹ́gbẹ̀ẹ́ kan. nù tó bá ti jẹ́ dúdú ẹ jẹ́ kí n jẹ dúdú yẹn. ẹ jẹ dúdú yẹn. everything tó bá ti jẹ́ kan dúdú dúdú èèyàn dúdú ìwà dúdú ọmọ dúdú everything dúdú ọmọ náà. no problem. ẹ láti òyìnbó púpọ̀. kò sí ohun náà tá a gbìn tá ò ní ká ẹ̀dá kẹtọ́ hùwà ìgbẹ̀yìn ẹ̀rọ. bàbá. búrọ̀ ah, ah, ọ̀la ìwọ aláriwo tó wọ́n pa báyìí. ẹ wò ní tèmi ò tí ì wọlé aago mọ́kànlá ló ti fẹ́ lù yìí. kí ni ó wàá ṣe ó wọlé ní ìsìn alẹ́lẹ́ òní lẹ́kọ́ mi ju ọmọ rìn tọ́ mi kú ló léwu. ǹ ah. tí ì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àríyá òde ilé ìṣe kò sí tí ó ṣe orúnkún èmi èmi ń lọ sùn tó bá dé oní mo ti rè sùn. ẹ lọ sùn kò sí tí ó ah, ṣe. èmi ti dé pé òun ò lè sùn kankan bí ọba wọlé òun ò sùn ibi tí ọba mi nì. bọ́ọ̀ba dúró dè bọ́ọ̀ba ti dé ọ̀sán pé èmi kì í sùn. kò burú. wọ́n hmm. Ah. ta ni aráàbò ni kí ló dé láti bò ń dà yìí ah. Ah, kí ló dé alọ́gẹ̀ẹ́dẹ́ ó ṣe tẹ̀mẹ́yìn báyìí náà ẹ wo ṣé nǹkan táàgó mọ́kànlá bá ti lù àìgbà kẹ́nìkan kan wọnú ọgbà yìí mọ́. òkun nù. tẹ̀wọ́n dẹ̀ tẹ̀wọ́n nù kankan ẹ gán bẹ̀ kẹ́dùn abasọ́jí ṣẹ́ gbọ́. gbogbo ẹ̀sẹ̀ rání bá ti tuntun yẹn gbé fún yín. wò mí nà ó ṣe bó. ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀ lè fi tí ń kó bá mi kí wọ́n sílẹ̀kùn aago mọ́kànlá láyé boko haram yìí. àní ah, ah, kí ló dé ah, ọ̀gá rè olúwa mi ẹ̀ lọ́gàá ẹ gà mí. ìmọ̀ ẹgbẹ́ ìlẹ̀wà lẹ́nu géètì. wọ́n ṣí géètì fún mi ẹ rọ ọgá nǹkan dé ẹ wọlé ẹ wọlé. Ah. ah. òkun náà! orí mi o. bọ̀ kí ni problem ẹ̀ náà. ah ọ̀gá mo ń yin lọ́nù lógo látara yín ni. nípa pé kí nìyẹn. Eh, mo ṣe rí yín náà ni. ni mo fi wà ń tán bẹ́ẹ̀ látàtàárọ̀ tí mi dẹ̀ ń hàn sí ẹ tí o tẹ make attempt láti dìde kó fẹ́ ṣí gate fún mi. Eh, ajé ń mọ̀ yín ni. o mọ̀ pé mi. ìmọ̀ pé yín ni. ń bá ń pè yín ni yín ti ṣí gate. ok so bó ṣe dàgbà tó yìí kò sí làákàyè kankan lórí ẹ rárá. bẹ́ẹ̀ni ẹ má bínú. àbọ̀ abálọ̀ rẹ̀ ah, ok. yes sir yes sir yes sir ah hey. ah ah ọ̀gá náà ṣé pé ọ̀gá dá tó báyìí ó sì jẹ́ pé aṣọ táìsọ́rà yẹn wọ́n ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló gbé gbogbo ẹ̀wà wọn pamọ́ wọ́n wá wọ kóòtù dúdú wọ́n tún gbé ọkọ̀ dúdú wá ah kòró ni Japan lọkọ̀ yìí ah orí àlẹ́ mi pè ń gbẹ́ngbẹ́dé àti Japan ni abájọ ọlọ́run mọ̀ tóbi lọ́ba o ah nílá rẹ ọlọ́run lẹ́nu dúkàdíjú káyà yìí náà lọ́gá tí wàá pàwọ̀dà náà tún gbé mọ́tò mẹ́wàá. bóò ló ṣe wá jẹ́ látàárọ̀ ṣé ẹ tún ní màgẹ́nsùn ni àbí ó drop wà lọ́nà mo sì ti máa ń sọ fún yín bẹ́ẹ̀ bá ti ró drop ẹ máa gbọ̀nà tán láró. oh my god ìwọ kọ́ ló ní problem ìyá àti bàbá ẹ ni time tí wọ́n ń gbìyànjú láti ṣe kíni láti produce ẹ ó lè jẹ́ time tó wrong fún ọmọ ẹ̀dá èèyàn láti wá sáyé torí brought up ẹ ó kan as in the worst bó ṣe bòyìnbó jẹ́ fọ́lóyìnbó. sí o sí nǹkan sá ó pọ̀ pẹ̀pẹ̀. à ń gé e lọ́wọ́ ó tún ń bọ̀rù ká láyé ẹ má béèrè stupid question lọ́wọ́ mi mọ́ àsìn mo ń ṣe bí ẹ torí ẹ ti yí lójú ẹ àbí. àsìn kí ló dé gan. ràn rabbit rat dog ajá wọ́. ẹ gbọ́ bíngò oúnjẹ yín ti wà ní yàrá oúnjẹ kẹrìí jẹ. èmi oúnjẹ ṣá ṣé mi ló pè ní bíngò ṣọmọ pé bíngò póríṣi méjì bàbá ẹ̀ gangan tí mo mọ̀ bọ́n ṣe rí gangan yẹn bíi gòrílà yẹn yá o lè pè wọ́n lájà kejì ìyẹn bíngò nuisance. ọ̀rẹ́ ò jọ mí lójú andrew the giant ẹ̀ wá gbà mí bó ní sàárín bíi ẹni tí jìgà mú báyìí kí ló ṣe. What? What? Mercy. What is this? Ṣé mi ló ṣe ẹ̀kọ́ àti ẹ̀fọ́ lẹ́fọ́? Eh. Ṣé mi sọ fún ẹ pé mo sick ni? Ah, ah. Anyway èmi ti jẹ oúnjẹ tó wà alright gan tó wà delicious mo ti jẹ kí n tó dé àmì ṣẹ̀ṣẹ̀ wá ń rí dáadáa ṣe pé kò sí bọ́n ṣe máa ṣe bòlò láyé tí ò ní rùn bẹ́ẹ̀ illiterate ni ẹ ọmọ lẹ́lẹ́ ni ẹ ta pọ́nlé So ti yẹ ń sìn kó tó ṣẹ̀kẹ́ rigidi rigidi èyí ló ti lélẹ̀ fún bàbá ẹ̀ ló máa gbé poison fún tó máa jẹ́ ah, ah. idiot eléyìí mọ̀ ṣe johnson ebe kọ àtẹ̀fọ́tọ̀ láìkì náà ni. johnson kọ́ ó ṣe fi michael síwájú ẹ̀. ẹ dákun kí n túmọ̀ eléyìí báyìí ṣe ẹ jẹ́lẹ̀ ń sọ báyìí. and mind you láyé ẹ ni mo sọ. sáàmù dànù. i mean in your life má ẹ̀fà ẹ̀fà láyé ẹ kò béèrè stupid question lọ́wọ́ mi mọ́ kí wáyé so mẹ́ni kó má sí nínú ọ̀rọ̀ ẹ for life. ṣé bá àṣẹ ń lè wà bẹ́ẹ̀. new science. ṣé àṣẹ ń sálẹ̀ wà bẹ́ẹ̀. ṣé ẹ ní jẹun báyìí ṣé ó kàn wá wéèsì ẹ́fọ́ọ̀sì mi ní báyìí torí ọlọ́run látàárọ̀ tí mo ti gbóúnjẹ kalẹ̀ eh, ẹ wá gbà mí nǹkan búkú mọ̀ lélẹ́yìí dókítà dókítà come back here o dókítà. Hey. àṣẹ